aláàfin ọ̀yọ́ lẹ́yìn tí wọ́n fẹ̀sùn kan Báṣọ̀run pé òun ló ń dá pàṣẹ láàrin àwọn ọ̀yọ́mèsì alápinni ọ̀kan lára àwọn afọbajẹ bá kú lójijì. ìròyìn ikú gbajúmọ̀ olóyè alápinni tilẹ̀ ọ̀yọ́ ìyẹn olóyè alhaji abdulrasheed shehu tó gba ìgboro kan lóòrọ̀ ọjọ́ àìkú sunday ọ̀sẹ̀ tuntun tí a wà yìí láàrin rògbòdìyàn ta ni yóò joyè ọba aláàfin tuntun ni àwọn èèyàn ìlú ti ń ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ohun tí kò dára rárá bó tilẹ̀ jẹ́ pé àgbà ti dé sára bàbá olóyè náà. ọjọ́ ìsinmi àìkú sunday ọjọ́ kejìdínlógún oṣù kẹsàn-án ọdún 2022 yìí ni bàbá olóyè yìí jáde láyé nípasẹ̀ àìsàn ráńpẹ́ tí wọn kò dárúkọ síta fún àwọn èèyàn ìlú ohun tó ń dùn àwọn èèyàn ìlú ni wípé láàrin agbami ètò tani oyè aláàfin tuntun kan tí wọ́n ṣètò rẹ̀ lọ́wọ́ ni bàbá olóyè alápinni dágbére fún aráyé láì dúró parí ètò yíyan aláàfin tuntun tó bá wọn bẹ̀rẹ̀ rẹ̀ nílùú ọ̀yọ́. ní ọ̀sẹ̀ tó kọjá yìí ni ìròyìn ọ̀hún tàn ká bí iná inú pápá pé àwọn afọbajẹ ìlú Ọ̀yọ́ aláàfin tí tí wọ́n ń pè ní Ọ̀yọ́mèsì ti fẹnukò lórí àwọn ọmọ oyè mẹ́wàá kan tí wọ́n ti yà sọ́tọ̀ pé wọ́n ti pegedé ìròyìn ọ̀hún kò ju ọjọ́ kan lọ rárá tí awuyewuye míì tún fi jáde nípa rẹ̀ pé kì í ṣe òótọ́ rárá. lórí ọ̀rọ̀ oyè ipò ọba aláàfin ààfin tí ó ti ṣí sílẹ̀ láti nǹkan bíi oṣù bíi mélòó kan báyìí la gbọ́ pé wàhálà kékeré kọ́ ló wà nídìí bí Ìbáṣọ̀run ti ń ṣe olórí àwọn olóyè Ọ̀yọ́mèsì ìyẹn olóyè Yusuf Ayọ̀ọ́lá ṣe ti kéde rẹ̀ pé àwọn Ọ̀yọ́mèsì ti ya àwọn mẹ́wàá kan sọ́tọ̀ báyìí. ìkéde ọ̀hún tí a gbọ́ pé ó bí àwọn kọ̀ọ̀kan nínú lára àwọn Ọ̀yọ́mèsì náà tí wọ́n sì fi sọ pé àwọn kò lọ́wọ́ nínú irú ìkéde aburú náà rárá èyí tí wọ́n ní Basọ̀rún lọ ṣe pẹ̀lú àwọn oníròyìn kan lọ́sẹ̀ tí ó kọjá yìí. ọ̀kan pàtàkì lára àwọn olóyè Ọ̀yọ́mèsì tí ó sọ pé òun pẹ̀lú àwọn kọ̀ọ̀kan nínú ẹgbẹ́ Ọ̀yọ́mèsì náà kò fara mọ́ ìgbésẹ̀ Basọ̀rún ọ̀hún ní ibà Sàámú olóyè Lámídì Ọláyanjú. pẹ̀lú àwọn oníròyìn kan lọ́sẹ̀ yìí ló ti sọ pé òun àtàwọn mẹ́rin kan kò mọ̀ nípa ọ̀rọ̀ tí ó ti ẹnu bá sọ̀rùn jáde rárá àti pé lẹ́yìn táwọn parí ìpàdé pàtàkì kan tán láàrin ara àwọn làwọn fẹnu kò pé tí ó bá di ọjọ́ kejì ni àwọn yóò tún ṣèpàdé míì ṣùgbọ́n tí Basọ̀run lọ sọ ohun tí àwọn kò rán rárá pẹ̀lú àwọn oníròyìn ọ̀hún báyìí. rẹ̀ Ìbà Sàámú ló ti ní pé lóòótọ́ mo wà lára àwọn Ọ̀yọ́mèsì ṣùgbọ́n kò sẹ́ni tí ó rọ́ba sọ̀run níṣẹ́ rárá pé kó lọ ṣèkéde pé iye ọmọ oyè báyìí láti mú. a kò tí ì fẹnu kò rárá bẹ́ẹ̀ ni mo ṣe ti pe àwọn ẹlẹgbẹ́ mi kọ̀ọ̀kan nípa ìròyìn ọ̀hún. gbogbo wọn pátá ni wọ́n sọ pé àwọn kò mọ̀ nípa rẹ̀ rárá. òun gan ló ń da àárín wa rú báyìí mo ti pé Báṣọ̀run ó ti jẹ́wọ́ fún mi pé lóòótọ́ òun lòún bá àwọn oníròyìn kan sọ̀rọ̀ mo ti pé Àgbàkin olóyè Asimiu ó lóun kò mọ̀ nípa ohun tí Báṣọ̀run sọ yẹn rárá mo ti pé Akínikú olóyè Amusa Yusuf ó lóun kò mọ̀ nípa ohun tí Báṣọ̀run sọ fáwọn oníròyìn yẹn rárá. yá rárá òun pàápàá sọ pé òun kò mọ̀ nípa ọ̀rọ̀ tí Basọ̀run lọ sọ pẹ̀lú àwọn oníròyìn yẹn rárá èmi ò lè wá jẹ́ kí ọmọ oyè kankan wá pè mí lẹ́jọ́ lẹ́yìn tí wọ́n bá fi ọba jẹ tán mi ò lè wá káwọ́ pọ̀n sẹ́yìn níwájú adájọ́ o. ṣá o Basọ̀run ti sọ pé gẹ́gẹ́ bí àgbà olóyè láàrin ìlú kò yẹ kí wọ́n máa bá àwọn kọ̀ọ̀kan nídìí ọ̀rọ̀ rádaràda mọ́ àti pé ohun tí ó lè dá wàhálà ńlá sílẹ̀ láàrin ìlú kò yẹ kí àwọn olóyè kọ̀ọ̀kan máa sọ mọ́ ó ní àjọmọ̀ àwọn ni pé kí ọ̀rọ̀ náà jáde síta gẹ́gẹ́ bí ó ti ṣe wà báyìí. lójú ẹsẹ̀ ni àwọn ẹbí olóògbé Alápinni ti kéde wípé ọjọ́ àìkú náà tí bàbá àwọn jáde láyé ni òkú rẹ̀ yóò wọlé lọ ní ìlànà ẹ̀sìn Islam tí bàbá náà ń ṣe nínú ọgbà olóyè alápinni tí ẹ kò bá sì gbàgbé ọ̀kan nínú ọmọ bàbá olóyè alápinni yìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Badira ló jẹ́ ọ̀kan nínú ìyàwó Aláàfin ọba Lámídì Adéyẹmí tó wàjà láìpẹ́ yìí.